wọ́n kà nínú ìwé orin orin ogún ti ìbẹ̀rẹ̀ tí ó kà báyìí pé wọ́n fọkàn ọpẹ́ kọrin ìyìn sí olúwa àtọba mi wọ́n máa bá wọn mímọ́ kọrin fún rere tí jésù ṣe mo ń fẹ́ kí a máa bá mi lọ.

ìkọkànlélógún tí ó kà báyìí pé bẹ̀rẹ̀ sí kọrin ọkàn mi orin àtọ̀run wá iṣẹ́ ńlá àtorúkọ ńlá ti ọba wa ọ̀run sọtí ìyanu òdodo rẹ àtagbára ńlá rẹ kọrin ìlérí rẹ dídùn tí ó mú ṣẹ fún wa mo tún bọ́ sí ìkẹrìnlélógún tí ó kọrin.

ìjọsìn mo pè wá pé ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ kí a sọ fún bàbá ohun ribiribi tí olúwa ṣe ẹ jẹ́ ká sọ fún ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ ká yìn lógo ẹ jẹ́ ká dúpẹ́ ẹ jẹ́ ká yìn ọwọ́ agbára tí ó ti fi dì wá mú tí ó mú wa la ọdún twenty twenty já nínú òfin òun ọ̀la wọ́n ní ọmọ pádọ̀rọ̀ dàgbà àwa ré kọjá sí ọdún twenty twenty one. ní ìrètí pé olúwa wà níbẹ̀ pẹ̀lú wa ẹ jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run aláàyè ní gbogbo ọ̀nà tí a ti gbà kùnà ògo rẹ̀ ní eléyìí tí a ti bẹ̀rẹ̀ ọdún yìí ẹ jẹ́ ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa kí ẹbọ ọpẹ́ wa kí ó lè gòkè tọ̀ Ọlọ́run lọ ní òwúrọ̀ yìí ẹ jẹ́ ká lọ bẹ̀bẹ̀ ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àdúrà. ní orúkọ Jésù Kristi Olúwa wa mo tún padà sínú ìwé orin im two hundred and sixty ọ̀tàlélúgba mo kà báyìí pé fọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ sì gbẹ́kẹ̀ sì gbẹ́kẹ̀lé fohùn gbogbo lọ́jọ́ ibi ìwọ yóò rí pé òun nìkan pé òun nìkan ló tó gbà ọ́ ẹni ẹni gbẹ́kẹ̀lé ọlọ́run dúró ṣinṣin lórí àpáta ẹ jẹ́ ká fi ọdún tí a ti bẹ̀rẹ̀ láti gẹ́ta ilé ọlọ́run lọ́wọ́ ó ní filé ọlọ́run lọ́wọ́ gbẹ́kẹ̀lé dúró ṣinṣin ẹ jẹ́ ká sọ fún ọlọ́run agbára tí a fi ń fi ọ̀nà wa lé òun nìkan ṣoṣo lọ́wọ́ okun tí a fi ń dúró ṣinṣin nínú rẹ̀ pé kí olúwa kí ó gbé wọ̀ wá kí àárẹ̀ kó má ṣe mú wa àdúrà ọlọ́run ìyanu àfibí àti lọ nínú ọdún ilé ọlọ́wọ́ olúwa. ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ ká fi ìsìn òwúrọ̀ yìí lé olúwa lọ́wọ́ pé gbogbo àwọn ọmọ ọlọ́run gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tí olúwa kò lè ṣaláìlò ní òwúrọ̀ yìí pé kí olúwa ti inú wọn dénú wa pé kí olúwa gba ìṣàkóso ìsìn láti ìbẹ̀rẹ̀ títí dé òpin àwọn ẹlẹgbẹ́ wa tó ń bọ̀ kí olúwa mú wọn débí láyọ̀ àtàlàáfíà lópin ìsìn kí a lè lọ ilé pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún àdúrà bàbá wa tí ọlọ́run wa. ní orúkọ Jésù Kristi Olúwa wa bí mo ti ń ka Psalm ninety one ẹ jẹ́ ká máa ṣe àmì ní àwọn ibi tí ó ti yẹ ká ṣe àmì ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ga ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè èmi ò wí fún Ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi Ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà wá nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ. Peye àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni àwa ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń run nílé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ wa àti ẹgbàárùn ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa ni àwa ò fi máa rí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 àwa ò kọjá lórí kìnìún àti paramọ́lẹ̀ ẹgbọrọ kìnìún àti ejò ńlá ni àwa ò fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ nítorí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí wa nítorí náà ni àwa ò ṣe gbà á àwa ò gbé e lékè nítorí ó mọ orúkọ wa òun ò pe orúkọ wa àwa ò sì dá lóhùn e, òun ò pẹ̀lú wa nínú ìpọ́njú òun ò sì gbà wá àwa ò sì bu ọlá fún ẹ̀mí gígùn ni òun ò fi tẹ́ wa lọ́rùn yóò sì fi ìgbàlà rẹ̀ hàn wá. Ah bàbá wa ti ọlọ́run wa ní orúkọ jésù ọmọ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ níbi tí ẹ bá wa dé ní orúkọ jésù olúwa tẹ̀síwájú pẹ̀lú owó agbára rẹ olúwa tẹ̀síwájú lópin ìsìn jẹ́ ká lè lọlé pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún rẹ ní orúkọ jésù kristi olúwa wa ẹ hallelujah. lógo. Hallelujah. Ijó ẹ̀dà níwájú Olúwa. Babajinigba Taloko orin EM 712 RH 712 ọpẹ́ àwàláyé àtúnpàdé láyọ̀ ó yẹ ká fọpẹ́ fún Olúwa torí oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ ló fi rà wá. hallelujah kàkà ohun gbogbo sí òfo láti jèrè Kristi ọpẹ́ nítorí a wà láyé ẹ̀mí tí ń wà òun ló ń yin Ọlọ́run lógo mo pè wá sí ìjọsìn sí aláàbò wa olùtọ́jú wa èjìká tá a gbórílé tí ò yẹ òkè ńlá tí ò ṣídìí Ọlọ́run wa àpáta wa asà wa ibi ìsáàjì wa. jẹ́ ká jọ wá sókè kí a bẹ̀rẹ̀ sí ní yìn oníbú ọrẹ ni yin alágbàwí olùgbàlà Lord, we give you praise this morning. Great is thy faithfulness, O oh, Lord my Father. There is no shadow of turning with thee. Thou changest not, thy compassion they fail not. As thou hast been and forever will be. Great is thy faithfulness. Great is thy faithfulness. More lè ṣe lè wí. olùpamọ́ olùpèsè aláàánú olóore ọ̀fẹ́ jùlọ ọlọ́run ìbàrẹ̀ bàbá ó pa wá mọ́ bí ẹ̀yìn ojú ó gbà wá lọ́wọ́ ìkòkò àwọn pẹ́yẹpẹ́yẹ okùn já àwa yọ ayọ̀ jésù dá wá sílẹ̀ olùdáǹdè wa olùpèsè wa olùwòsàn wa o. Oh. alágbàwí wa. Morning by morning, new mercy I see. All I am needed, I provided. Great is thy faithfulness, Lord. great is thy faithfulness. Great is thy faithfulness. <laughs> morning by morning, new mercies I see. All I have needed, I have, have provided. Jehovah, great is thy faithfulness, Lord, unto me. Somebody sing it. Great is thy faithfulness. Great is thy faithfulness. More worship you, Lord. We give you praise this morning. Hallelujah. Oh, ṣé Ọlọ́run tó be. Oh, ṣé to go kò yípo o. òṣè ọba ṣèkan máa kú aláṣepé iṣẹ́ oore òṣè àkọ́bí nínú àwọn òkú tó gbé ikú mi ní ìṣẹ́gun òṣè àtòfaratì ohun gbogbo ló ṣe fún mi ọlọ́run ohun gbogbo ló ṣe fún mi kí ló ti ṣe kò sí o ọlọ́run ohun gbogbo ló ṣe fún mi fẹnu rẹ sọ tirẹ̀ fọlúwa ohun gbogbo ló ṣẹ́gun àtọ́fẹ́rẹ́ tí ó ṣe ohun gbogbo ló mi kí ló ti ṣe kò sí o ohun gbogbo ló ṣe fún mi gbèsè ọpẹ́ mi kọ́ èmi ò lè san tán mo wò wájú mo wẹ̀yìn èmi ò lè san mo wọ̀tún mo wòsì èmi ò lè san wàhálà ẹjọ́lì wàhálà rọ́jìnà ọlọ́run tó tóbi gbèsè ọpẹ́ mi pọ̀ èmi ò lè sátán àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣèwọ̀n tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ má ṣe o bàbá gbogbo ògo gbogbo ọlá gbogbo ìyìn gbogbo òun la dá padà fún yín ẹ̀yin tó ní ògo ẹ máa jọba lọ níbu ọrẹ ẹ̀yin nìkan la ó sì máa yìn tá ó sì máa gbéga ní orúkọ Jésù Kristi ní àjọsìn ẹ ké hallelujah. Eke, hallelujah ẹ̀kẹ́ aleluya ẹ jẹ́ ká yin ọlọ́run lógo àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba tó pa wá mọ́ ọba láàyè tó fún wa ní oore ọ̀fẹ́ láti rí ọdún 2021 ní ayọ̀ àti àlàáfíà ògo fọlọ́dùmarè òní ni ọjọ́ ìsinmi kìíní nínú ọdún tuntun náà ọdún 2021 torí náà ẹ jẹ́ kí a mú ọrẹ ọpẹ́ tó jọjú wá fún ọlọ́run torí pé ọlọ́run kà wá yẹ ó ṣeun tí a wà láàyè ojú wa tún ríra wa ní ọjọ́ Tuesday ní aago mẹ́sàn-án alẹ́ ni a ó bẹ̀rẹ̀ ìpàdé àwọn aṣẹ́gun a ó bẹ̀rẹ̀ ní gbọ̀ngàn yìí fún àwọn òṣìṣẹ́ àwa tó kò jẹ́ ká darapọ̀ lórí ìlà bí a ti ń ṣe tó bá di ọjọ́rú tí ń ṣọjọ́ Wednesday ìpàdé àdúrà ní ti àwọn elédè òyìnbó lórí ìlà ní aago mẹ́sàn-án títí di aago mẹ́wàá alẹ́ fún àwa tí Yorùbá ọjà mọ́rán àti àwọn ọmọ wa ẹ jẹ́ kí a pe àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa náà tí wọn kò gbọ́ Yorùbá pé àwa náà a lè gbàdúrà ọ̀rọ̀ Ọlọ́run sọ pé àwọn náà ní ẹ̀mí láti gbàlà tiwa hallelujah ní ọjọ́ Thursday tí ń ṣe ọjọ́ keje ní agogo méje ìrọ̀lẹ́ ìpàdé ẹ̀kọ́ bíbélì wa yóò bẹ̀rẹ̀ padà ní orí ẹ̀rọ Zoom ní aago méje sí mẹ́jọ ààbọ̀ àwọn olùkọ́ tí Ọlọ́run ń lò fún wa àwọn ò ní ìpàdé ní ọjọ́ Wednesday ní aago méje ìrọ̀lẹ́ fún ìgbáradì ti ẹ̀kọ́ bíbélì náà kí Olúwa kó ràn wá lọ́wọ́ ìpàdé àdúrà wa sí òwò òwúrọ̀ ní aago mẹ́fà àbọ̀ sí aago méje yóò bẹ̀rẹ̀ ní ọ̀la láti ọjọ́ Monday títí di ọjọ́ sátidé aago mẹ́fà àbọ̀ sí aago méje èyí ni à ń ṣe eléyìí ẹni tí ó bá jí pọn omi kì yóò pọn ríru nítorí náà jẹ́ kí a gbà ká kí a tiraka láti máa bá Ọlọ́run pàdé ní kùtùkùtù òwúrọ̀ Olúwa yóò sì máa gbàdúrà wa ní ọjọ́ Sunday tí ń ṣọjọ́ ìsinmi ní aago mẹ́fà ìrọ̀lẹ́ àdúrà orí ìlà ní èdè Yorùbá ẹ jẹ́ kí a fi eléyìí náà sí ọkàn kí a bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa a wòye wípé ìpàdé wa náà a ti ń rẹ̀wẹ̀sì ṣùgbọ́n ní ọdún tuntun tí a bẹ̀rẹ̀ yìí Ọlọ́run yóò bá ẹ̀mí ìrẹ̀wẹ̀sì wí ní ayé wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tí ó fi ohun èlò aṣọ ohun ìṣeré ọmọdé bàtà àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣọwọ́ sí wa èyí tí ó mú kí àwọn ẹgbẹ́ Africa Mandate kí wọ́n lè fi ṣọwọ́ sí àwọn ìgbèríko tí a máa ń ràn lọ́wọ́ ṣùgbọ́n a bẹ̀ wá ẹ jọ̀wọ́ àwọn ohun tí a bá fẹ́ fi ránṣẹ́ gẹ́gẹ́ bí aṣọ àti bàtà ẹ jẹ́ kó jẹ́ èyí tí ó bójú mu tí ó sì yẹ láti fi fún ènìyàn Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ bí a ti ń ṣe eléyìí àwọn ẹbí kan dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba olùpamọ́ ọba olùgbéró èyí tí ó gbé ilé wọn ró láti ọdún kọkàndínní ogójì wá tí ó sì mú kí ìgbéyàwó wọn kó kó fẹsẹ̀ múlẹ̀ èní gangan ni wọ́n ń ṣe àyájọ́ ìgbéyàwó náà thirty nine years anniversary. Eh, wọ́n sọ wọ́n ṣẹ́wọ́ sí mi pé mẹ́ta eh, mẹ́rìnléní ọgọ́ mẹ́rìnléní um, thirty four thirty four ni wọ́n pè fún mi hallelujah. ọ̀kan nínú àwọn arákùnrin wa wọ́n ń ṣe ìdúpẹ́ ọjọ́ ìbí wọn nígbà tí ó bá tó àkókò a ó pè wọ́n wá síwájú láti ṣe ìdúpẹ́ náà ọlọ́run yóò sì gba ẹbọ ọpẹ́ wọn. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní pa ilẹ̀ ọrẹ àti ìdá mẹ́wàá wa mọ́ gbogbo ọ̀nà tí a ti máa fi ń ṣe eléyìí òun ni wọ́n ó gbé sórí fọ́nrán fún wa àwọn nọ́mbà tí a ó lò láti fi owó ọrẹ wa ránṣẹ́ ó wà lé ojú fọ́nrán cash app number the Zelle kí ọlọ́run kó ràn án lọ́wọ́ bí a ti ń ṣe olótìtọ́ sí eléyìí. hallelujah wọ́n ní ká rán wa létí fún àwa tí a ò bá tí ì ṣe tiwa nígbà tá a ṣe ìsìn ìrékọjá sí ọdún tuntun ọrẹ irúgbìn fún èyí tí àwa tá a ti ṣe tiwa ọlọ́run yóò gba ẹ̀bẹ̀ wa àwa tí a bá ti ṣe tiwa ẹ jẹ́ ká fi lè sọ́kàn láti bá ọlọ́run dòwò pọ̀ ní ọdún yìí kí a sì ṣe irúgbìn fún ká fi irúgbìn fún ẹbọ wa gbogbo ohun tí a sì ní àníyàn pé kí ọlọ́run kó ṣe fún wa ọlọ́run yóò ṣe ní kíkún ní orúkọ jésù kristu lóa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ọ̀rọ̀ wa náà mọ́ àwa tí a bá ti pa mọ́ ẹ jẹ́ ká ìnà sókè ká bẹ̀rẹ̀ sí ní ran níṣẹ́ ẹ jẹ́ ká súre sí ọrẹ náà pé bí ó ti ń lọ o ibi tí mo ti yọ kó má ṣe dòfo iṣẹ́ náà tí mo ń ṣe tí mo fi mú ọrẹ náà wá kó má ṣe dòkú kí iṣẹ́ náà kó má ṣe bọ́ kí má ṣe rí àkóbá níbi iṣẹ́ náà kó má ṣe kó bá mi kí má kó bá ara mi kí má kó bá ènìyàn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. kí olúwa kó gba ọrẹ wa àwọn akọrin yóò máa fún wa ní orin. tẹ lílẹ̀ tá a tẹ̀lé ẹnikẹ́ni kẹ́ni kọ́ máa ṣe wá sí òfo àṣẹ òun náà lẹ́wọ́ amúṣẹ yìí o lórúkọ Jésù tẹ́wọ́ gbọ́ pẹ́ wa nínú ọ̀pọ̀lọpọ̀ tẹ fún wa láti mú díẹ̀ wá lórúkọ Jésù jùkọ́ jẹ́ tẹ́wọ́ gbà o ẹ̀yin ọmọ Ọlọ́run orísun ìbùkún yín Ọlọ́run ò ní jẹ́ ọgbẹ́ lórúkọ Jésù Kristi iṣẹ́ ò ní bọ́ mọ́ yín lọ́wọ́ ọ̀pá oúnjẹ ò ní ṣẹ́ mọ́ yín lẹ́nu ọ̀nà jẹ yín ò ní dí ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dè gbogbo bí tẹ̀ ti mú owó ìwà lórúkọ Jésù Kristi àbùdún tómi kọjá tiyín lórúkọ Jésù. Amen ògo ni forúkọ olúwa ọ̀rẹ́ náà ní olúwa gbogbo aṣáájú tí àánú yín láti lò fún ìgbélókè orúkọ ògo yín lórúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́ ní orúkọ jésù kristi olúwa wa. É que aleluia ẹ jọ̀ọ́ mo tọrọ gáfárà mo fẹ́ jíṣẹ́ kan tán ràn mí ṣùgbọ́n màá jẹ gbogbo ẹbí dágúndúrẹ́ bá mi dìde òní ni forty years wedding anniversary màmá àti bàbá Ọdẹ́nẹ́yẹ. ṣé mo sọ fún yín pé wọn ò rán mi ṣe màmá dáhùn query later ṣùgbọ́n ó tó ká ògo fún Ọlọ́run ó tún bọ́ sí ìjọ Sunday ọjọ́ ọpẹ́ hallelujah mélòó ni ká forty ó yá here we go hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ẹyin Jésù lọ́gọ̀. Tó ti pè é. Tó pè ah, oh, oh, Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. tí wọ́n 50, ṣe fifty 60, á ṣe 70, wọ́n á 80. If wọ́n á ṣe eighty ẹ̀jẹ̀ àfilẹ̀ ni bàbá dá so 120, twenty yẹn á ti súnmọ́ eighty ẹ kí hallelujah lóòtítọ́ lóòtítọ́ àwa ní ogún rere ọmọ mi kan sọ fún mi ó ní bàbá dẹ́nìyẹn ló máa join òun àtọkàn ó nítorí pé àpẹẹrẹ tí wọ́n jẹ́ àpẹẹrẹ rere ni wọ́n lóòótọ́ mo mọ̀ pọ́pọ́ òjò ló ti máa rọ̀ tí ilẹ̀ ti fi mu ṣùgbọ́n Olúwa mú wọn dúró àpẹẹrẹ ohun tí àwa náà ń tọ́ka sí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run màmá sá kúérì lè tàṣà Olúwa ṣeun mo fẹ́ kẹsàn náà ni <laughs> àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run fún ìpàdé ti òní. ó ní a ó rí nínú ìwé ori ti máàkù orí kẹrìndínláàádọ́ta sorry ìwé mark orí kewa. ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ kejìléníàádọ́ta ìhìnrere ti máàkù orí kewa. ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ kejìléníàádọ́ta the book gospel of St. Mark's, chapter 10, verses 46 through 52. Èyí tí ó kà báyìí wípé wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn. Bátíméù afọ́jú ọmọ Tíméù jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá wípé jésù ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n òun sì kígbe sí i jù bẹ́ẹ̀ lọ pé ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi jésù sì dẹ́sẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a wá pé kí a pè wá wọ́n sì pe afọ́jú náà wọ́n sì wí fún un pé tójúká dìde ó ń pè ọ́ ó sì bọ́ ẹ̀wù náà ẹ̀wù rẹ̀ sọnù ó dìde ó sì tọ̀ jésù wá jésù sì dáhùn ó sì wí fún un pé kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe fún afọ́jú náà sì wí pé ràbóònì kí èmi kí ó lè ríran jésù sì wí fún un pé máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ lára dá lójú kan náà ó sì ríran ó sì tọ̀ Jésù lẹ́yìn ní ọ̀nà náà èyí ni ọ̀rọ̀ Ọlọ́run kí Olúwa kí ó bù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. mo ń bẹ láàrin yín. gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. èmi ni apálá tó ń ṣẹ́gun fún yín. èmi nawọ́ ìṣẹ́gun jáde sórí yín. mo sì mi ò sì jẹ́ kí ìjì coronavirus kó tú agbo yìí. <laughs> ẹ̀mí mímọ́ mú yín la ògbólógbòó ọdún tó kọjá kọjá. mo mú yín la ọdún náà kọjá mo mú yín wọnú ọdún tuntun. àwọn yé ogun tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú ayé ní ọdún tó kọjá ẹ̀mí mímọ́ mi la ayé yín kọjá fún àtúnṣe lolúwa wí. ẹ ṣe wọnú ọdún tuntun yìí. ọ̀nà ní dìmọ̀ yín lolúwa wí. ìjáde yín ìwọlé yín ẹ̀jẹ̀ mi. ìtúlẹ̀ yín lórí. fún ìṣẹ́gun fún àlàáfíà. Olúwa wí. ní gbogbo ìgbà tí ẹ bá tẹ ké pè mí dá yín lójú yóò dá yín lóhùn. nítorí bí a ṣe ń yìn mí lórí òkè yìí yóò dá yín lọ́lá yóò yí ìpín yín padà àlàáfíà mi yìnyín ká. ẹ tẹjú mọ́ mi ẹ súnmọ́ mi ẹ ké pè mí. ọdún yìí ní ọdún ìtúsílẹ̀. ẹ ṣe ní ọdún ìbùkún fún yín. àwọn ilẹ̀kùn tó tì mọ́ yín ní ọdún tó kọjá èmi ṣí wọn sílẹ̀ nípa ara ọ̀fẹ́ mi. mi ti pàṣẹ fún ọ̀run iye kóró òjò bùkún nínú ayé ẹnìkọ̀ọ̀kan yín. ẹ tẹjú mọ́ mi ẹ tẹjú mọ́ mi lógo náà ẹ máa yọ̀ nítorí pé ìṣẹ́gun ńlá òun ni mo gbé wọ̀nyí ayọ̀ ní ti olúwa ọlọ́run a fi ìyìn ògo àti ọlá fún ẹlẹ́dàá ọ̀run òun ayé ọlọ́run kan náà lé àná òun kan náà lé òní òun kan náà títí ayérayé a rí pé ohun ìfẹ́ tí a gbọ́ látòrí ìtẹ́ mímọ́ ọlọ́run gba ìyẹn tọpẹ́ wa a rí pé ọ̀rọ̀ ìṣẹ́gun àti ìdánilójú wípé ẹbọ ọpẹ́ wa gòkè tọ̀yìn wa olúwa gba àyàn tọpẹ́ wa èyí tí ẹ sọ fún wa èyí tó kàn wá nú ẹ láti ṣe oore ọ̀fẹ́ àti ṣe pàápàá sísúnmọ́ yín àti tẹjúmọ́ yín olúwa fẹ́ fún wa arípẹ́ fún bàbá wa ìránṣẹ́ rẹ tí wo olúwa lò orísun ọ̀rọ̀ rẹ nínú ayé wọn má jò gbẹ ìran wọn gẹ́gẹ́ bíi ohun èlò ìsọtẹ́lẹ̀ lórúkọ Jésù Kristi má jẹ́ ó di ògo ni forúkọ yín ní orúkọ Jésù Kristi olúwa wa ẹ ṣeun happy new year a kú ìsinmi ọjọ́ òní mo sì gbàdúrà lórúkọ Jésù ojú tó ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú ọdún 2021 ojú wa rí ọjọ́ ìsinmi tó kẹ́yìn lórúkọ Jésù ojú wa sì rí ọjọ́ ìsinmi àkọ́kọ́ míì ní 2022 lórúkọ Jésù. Pétérù ó sọ fún ọkùnrin arọ tó jókòó sí ẹnu ọ̀nà dáradára ó ní wúrà tàbí fàdákà èmi ò ní ṣùgbọ́n ohun tí mo ní rèé o ohun tí èèyàn bá ní ló ń fúnyàn nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run òní ló pé ogójì ọdún gẹ́ẹ́rẹ́gẹ́ tí a so gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó èmi náà ń gbàdúrà lórúkọ Jésù nítorí pé ohun tí olúwa fi fún wa ni mo gbàdúrà fún ìdílé kọ̀ọ̀kan lórúkọ jésù ọlọ́run á dì yín mú ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó lórúkọ jésù ẹ ó kọjá fọ́tì lórúkọ jésù gbogbo ibi tí rúru omi ti wà nínú ìgbéyàwó lórúkọ jésù mo pàṣẹ ọlọ́run ó jàre jẹ́ kí ìdákẹ́rọ́rọ́ kó wà lórúkọ jésù níbi tí ohun ọkọ ti ń ta etí àyà ó ń ta létí kò fẹ́ gbóhùn ẹ̀ ohun tí ó fọ̀ sí ní ìbẹ̀rẹ̀ àjò wọn tó dùn létí ẹ̀ ọ̀tá sọ ìríra lórúkọ Jésù Olúwa orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n fi ìkọ̀sílẹ̀ fi ṣe yọ̀ǹga ni wọ́n fi ń ṣe gbajúmọ̀ ni ṣùgbọ́n ní tiyín lórúkọ Jésù ìgbéyàwó yín ò ní dàrú kò ní túká àwa tí a pé fọ́ọ̀tì àmọ́ ṣe ọlọ́run ló fún wa ṣe ọlọ́run kì í sì ṣojú ṣáájú bó bá wù nínú àánú rẹ̀ tó fà wá ṣe afẹ́yìn náà ṣe lórúkọ jésù ní orúkọ jésù kristi olúwa wa ẹ ṣe púpọ̀ a ní àwọn àlejò pàtàkì láàrin wa lónìí kanú wọn ní ọmọ mi tó wọ agbádá yìí chief ni o má fojú kékeré wo. Chief Gbénga Fárẹ̀mí nìyẹn ó ti bá Ọlọ́run dá májẹ̀mú pé láti ọdún yìí òun ò ní pa ọjọ́ kan jẹ ní wáṣíwájú Ọlọ́run alàgbà ni bàbá àwọn alàgbà nínú ìjọ apọ́stélì àwọn alàgbà tó dúró gidi gan ni ẹ̀gbọ́n ló sì jẹ́ fún Joel Fárẹ̀mí professor mi ni òun ló ń kọ́ mi níjó hallelujah God bless you God bless you. Hallelujah. Amen. Lékan onífèrè àbí ṣe ìrántí ẹ ẹ ṣe you're welcome my dear son ẹ ṣe hallelujah. Koko ọ̀rọ̀ tí Olúwa ní kí a fi gbára wa níyànjú nínú ọdún tuntun ni agbara tó wà nínú ìfojúsọ́nà the power of expectation ohun téèyàn bá fojú sọ́nà fún ló ń rí ìfojúsọ́nà ni oyún òun ni inú tó ń gba ìfarahàn tí èèyàn bá lóyún ìfojúsọ́nà tó bá wá dàgbà a wá bí ìfarahàn tó bá ní ìgbà kan téèyàn láti gbọ́rú ọ̀rọ̀ yìí àsìkò yìí ni nítorí ọdún sì tuntun ká lè fojú sọ́nà sí ohun tọ́lọ́run fẹ́ ṣe fún wa nínú ọdún tuntun ìfojúsọ́nà ẹ jẹ́ ká gbàdúrà. ayin lógo bàbá wa tí ń bẹ ní ọ̀run gbọ́ pé àtìyìn wa fúnra yín olúwa bá wa sọ̀rọ̀ a fẹ́ gbóhùn yín kóyè wa kóyè wa ká lè mú lò ní orúkọ jésù kristi olúwa wa agbára wà nínú ìfojúsọ́nà there is power in expectation bí àwa ṣe ń fojú sọ́nà tí a fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run ni. Nee ọlọ́run náà ń fojú sọ́nà láti gba nǹkan kan lọ́wọ́ àwa náà ó yẹ ká lè balance ẹ̀ ohun tọ́lọ́run retí látọ̀dọ̀ wa ni pé ká dàgbà sí nínú ọdún yìí nítorí ó sọ ó ní ipa ọ̀nà olódodo a máa mọ́lẹ̀ sí ni lójoojúmọ́ bá a bá bímọ nípa tara bí ò bá dàgbà inú àwa á bàjẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run náà tí a bá kọ̀ tá ò bá dàgbà à ń ba ọlọ́run nínú jẹ́ ohun tó sì ń jẹ́ kọ́lọ́run banújẹ́ ni pé ohun tó fẹ́ ṣe fún wa ṣe ni à ń ká lọ́wọ́ kò láti ṣe ó ní ọmọ yìí òun ló yẹ kó dá ó ní ṣùgbọ́n nígbà tí ò bá tí ì dàgbà débi tó lè pàṣẹ fún rẹ̀ ó lé àwọn ènìyàn ẹnìkan wípé lọ́ọ́ máa ṣojú ẹ̀ kò sí bí a ṣe lè fẹ́ràn ọmọ wa tó tó ọmọ ọdún méje bó tiẹ̀ ní ẹ̀tọ́ àti bí a ní agbára láti ra káà tuntun fún ọmọ ọdún méje a sì tọ́jú ẹ̀ dìgbà tó bá dàgbà débi pé ìjọba fún láńsẹ̀nsì láti wa ọkọ̀ bẹ́ẹ̀ lolúwa náà ń retí látọ̀dọ̀ wa mo fẹ́ ká gbáradì ká tó sọ̀rọ̀ ohun tí àwa ń retí látọ̀dọ̀ ọlọ́run ẹ jẹ́ káwa wo ohun tọ́lọ́run retí látọ̀dọ̀ wa à sọ̀rọ̀ ẹ̀ ní kúkú káwa fàbọ̀ sí tiwa nítorí ohun tá a bá retí a ò ní rí mo rántí nígbà tí ọmọ wa firstborn wa lọ sí Iraq mo ti sọ láàrin wa bí lẹ́ẹ̀kan àbí èmìjì rí tó ránṣẹ́ tó ní òun bọ̀ ó sọ airport tó máa dé sí ó sọ flight ẹ̀ mo fojú sọ̀nà láti rí ó lọ Iraq fún ọdún kan àti oṣù mẹ́sàn-án ojoojúmọ́ la ń gbàdúrà ọlọ́run má jẹ́ kọ́ ọmọ ikú sógun ó wá ránṣẹ́ pé òun bọ̀ ṣé mọ̀ pé bí ààrẹ tí wà lórí àlééfà bush ni bó bá yọ kò sí ètò kan mi mi ò wá bá tiẹ̀ wá o ìfojúsọ̀nà mi ni pé mo fẹ́ rí ọmọ àkọ́bí mi tó lọ Iraq tó bọ̀ láyà àti àlàáfíà bẹ́ẹ̀ ni kankan bá dúró láàrin èmi àti ẹ̀ má ti dànù no protocol ìfojúsọ̀nà ìwé Hébérù orí karùn-ún ẹsẹ̀ ìkejìlá a ó kà títí dé ẹsẹ̀ ìkẹrìnlá kí ni Ọlọ́run retí látọ̀dọ̀ wa nínú ọdún yìí What are his expectations towards us this year? Bí ọ̀rọ̀ Ọlọ́run tí à ń bọ̀ wá sọ̀rọ̀ ìtòlúwa bá a sọ àsọ nínú ó sọ pé mo gún àsáàrin gẹ́gẹ́ bí bàbá sí ọmọ kò sóbi kankan tí ò retí ìdàgbà àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run retí náà pé ká dàgbà yes. Nítorí nígbà tí àkókò tó tí ó yẹ kí ẹ jẹ́ olùkọ́ ẹ tún wà ní ẹni tí ẹnìkan. E yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìní wàrà tí wọn kò sì fẹ́ oúnjẹ líle nítorí olúkúlùkù ẹni tí ń mu wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo nítorí ọmọ ọwọ́ ni ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn tí ó dàgbà àwọn ẹni nípa ìrírí tí wọ́n lo ọgbọ́n wọn láti fi ìyàtọ̀ sáàárín rere àti búburú. ẹ ṣe pọ̀ hallelujah ọlọ́run retí pé ní ọdún yìí ká dàgbà. nígbà tí àwọn ọmọ wa wà ní kékeré gbogbo wa ní tí ọmọ wa bá wà ní kékeré tí ẹ bá fún fìdí bọ́tù tó bá ń mu ojú òtí láti rìn jáde títí tí kò máa gbé fìdí bọ́tù ẹ kiri jókòó sí bíi àti ẹ kojú òtí ṣùgbọ́n ẹ jẹ́ kó yọrí díẹ̀ sí i bẹ́ẹ̀ bá fi fìdí bọ́tù là ní ṣe ẹ mọ nǹkan tí ẹ ń ṣe ṣá bẹ́ẹ̀ ni bíbélì ń sọ fún wa bíbá yìí ó ní ẹ kó láàyè ẹni tó ń mu wàrà ẹ jẹ oúnjẹ tó le oúnjẹ tó le ni pé ẹ farabalẹ̀ kẹsì jọ̀wọ́ ara yín fún ìbáwí kì í ṣe pé wọ́n tún ti dé nìyẹn màá fìjọ wọn lẹ̀ fún wọn ẹ jẹ́ ká farabalẹ̀ ká sì jọ̀wọ́ ara wa fún ìbáwí ká dàgbà débi pé àjò oúnjẹ líle ètò ìyàmú lẹ́nu bèèrè pé ìkànnì àánú àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi wọ́n pè ọ́ ní ọmọ ẹ̀yìn wọ́n bá Kristi rìnrìn àjò kan débì kan ó ní ẹ̀yin ó jẹran ara mi o ẹ̀yin ó mu ẹ̀jẹ̀ mi o ẹnìkan sọ fún ẹnìkejì pé ṣé bàbá yìí mọ nǹkan tó ń sọ ṣá ẹran ara ẹ̀jẹ̀ wọn ò béèrè àlàyé wọ́n ní eléyìí ti le jù fún wa o wọ́n sì dẹ̀yìn lẹ́yìn Kristi mo fẹ́ rọ̀ wá jẹ́ ká gbáradì àǹfààní wà fún wa láti dàgbà nípa ti ọ̀rọ̀ Ọlọ́run bá a bá ṣe ń dàgbà sí ni ìbùkún Ọlọ́run máa máa pọ̀ sínú ayé wa nítorí bí a bá ṣe ń dàgbà sí tọ́lọ́run lè fọkàn tán wa ló máa máa fún wa ní ìbùkún tó mọ̀ pé ẹ lè ṣàkóso ẹ̀ bẹ́ẹ̀ bá dàgbà dé level kan àwọn kankan àtọ́lọ́run ò lè fún yàn nígbà tí Joseph wà ní ilé Potiphar ó fa àṣírí alákòóso ó farahàn nínú ayé ẹ̀ Potiphar ni máa ṣàkóso gbogbo ilé ìfòròyìn tí ń hàn the anointing of an administrator ó farahàn ṣùgbọ́n kò tí ì débi tó ń lọ ó ń dàgbà sí i ó dé ọgbà ẹ̀wọ̀n wọn lòun ni kó máa ṣàkóso gbogbo ọgbà ẹ̀wọ̀n ó mọ̀ lọ́kàn ara ẹ̀ pé ibì kan àti mò ń lọ ṣé ẹ mọ̀ pé ọgbà ẹ̀wọ̀n tóbi ju ilé Potiphar lọ promotion ni ṣùgbọ́n kò tí ì débi tó ń lọ ó jọ̀wọ́ ara ẹ̀ fún ìdàgbà gbogbo ìgbà yẹn ọlọ́run ń kọ́ béèyàn ṣe ń dáríjì ènìyàn ó kọ́ dáríjì ìyàwó pọ́tífà ó kọ́ bí wọ́n ṣe ń dáríjì ló fi jẹ́ pé nígbà tó wá dé ọ̀gbagadè tó débi pé olúwa wá dá lọ́lá ó fi ṣalákòóso Egypt nígbà táwọn aráalé ẹ̀ tó tà sóko ẹrú tí wọ́n yọ sí kò fi kanra mọ́ wọn tó pé ti dàgbà kọjá ẹni tó ń fi kanra mọ́ yàn hallelujah já ara wa fún ìdàgbà tọ́lọ́run bá fún wa láàyè láti dàgbà fáǹfààní ara wa ni hallelujah now ká wá fàbọ̀ sórí ìfojúsọ́nà tiwa ní ọdún tuntun mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti ṣe new year resolution ti èyí tó máa ń yá jù láti já kúrò lórí resolution ní ti gym ó máa ń yá kíákíá lèèyàn máa lọ register ní gym tó bá ṣe the first two months ajá ṣùgbọ́n èyí tèmi ń sọ ní ti fífojú sọ̀rọ̀ sí àwọn ohun rere tí ọlọ́run fẹ́ ṣe nínú ayé wa bí ọlọ́run ṣe ń retí pé ká ní àbá ká sì fojúlẹ̀ fóhun rere ni sátánì ń tì wá sí wípé ká máa fojú sílẹ̀ ká sì máa retí ohun búburú hallelujah hallelujah ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí. Hallelujah wọ́n kà fún wa láàárọ̀ yìí mo fẹ́ pe àkíyèsí wa sí àpẹẹrẹ méjì nínú bíbélì ẹnìkan kò ohun tó retí ó rí jù bẹ́ẹ̀ lọ ẹnì kejì ohun tó ń retí lọ́lọ́run fún ṣùgbọ́n ayé ò fẹ́ kó gbà á ẹni àkọ́kọ́ ni arọ tó jókòó sí ẹnu ọ̀nà dáradára ìwé ìṣe àwọn apọ́stélì sátánì kì í bọ́dà nípa ibi tí a tú àwà yìí bẹ́ẹ̀ ni kankan kò bí sàtánì inú kò fẹ́ ká kúrò ń bẹ̀ tí a bá ti make attempt láti kúrò ń bẹ̀ kò bínú ẹ̀ ní dàlámù rárá nígbà tí Jésù Kristi tó bọ́ àwọn ẹgbẹ̀rún ẹgbẹ̀gbẹ̀rún èèyàn tán sàtánì ò já ṣùgbọ́n gbà tí wàá sọ pé ó ya ẹja sọdá sí òdì kejì lọ́hùn ká lọ ṣe nǹkan míì tó tún dáa ju àwọn èèyàn lọ ó ogun bàbá jókòó sáàyè wa tí a wà yìí kò sí wàhálà ọjọ́ tí ẹ bá attempt láti tẹ̀síwájú ní wàhálà ohun tí a dà lánàá kò sí ètò kan sàtáni ohun tí ọjọ́ iwájú wa ló ń wò ló fi jẹ́ pé tẹ́ ẹ bá tẹjú mọ́ ọjọ́ iwájú láti gbọ̀hún rẹ lọ́wọ́ ọlọ́run ẹ dá láàmú rárá kí ni iṣẹ́ pe te e ba teju mo ojo iwaju lati gbohun lowo olorun e da laamu rara ki ni ise awon apostles sọ́nà act of the apostles the devil is not concerned about what you used to be he's not interested in about what you are today his concern is a future because what is behind you and what is ahead of you cannot be compared with what is inside you. If you put what is in, ahead of you and what is at the back of you, put them together, nothing compared with what is inside you. Concern ẹni ohun tí wà nù wa àti ohun tí a fẹ́ dá orí kẹta ẹsẹ̀ kejì ẹgbọ́n nǹkan tí bíbélì sọ Act of the Apostles chapter three verse two. wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá. láti inú ìyá ẹ̀ ló ti yarọ yìí o. tí wọ́n máa gbé kalẹ̀ lé ojoojúmọ́ lé ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí à ń pè ní dáradára. dáradára yes. láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ. ó ń ṣagbe ó ti gba kámú kó jí láàárọ̀ kó tẹ́wọ́ kó gba lọ́wọ́ àwọn èèyàn ní yes verse five. ó sì fiyèsí ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn. ó ń retí kí ni wọ́n ń retí láti gbà lọ́wọ́ ọlọ́run ohun tí arákùnrin ń retí láti gbà lọ́wọ́ pétérù ni ọrẹ settle mi pétérù ní wàyí o máa yà ẹ́ lẹ́nu lónìí bí ọ̀rọ̀ àkọmọ̀nà wa ti ọdún yìí ó ní olúwa yóò ṣohun ìyanu láàrin wa ni màá yà ẹ́ lẹ́nu lónìí owó ló fẹ́ gbà máa fún ẹ ní nǹkan tó ju owó lọ ó ní wúrà àti fàdákà mo ní o ṣùgbọ́n mi ò ní fún ẹ báyìí ṣe ń fún ẹ mo gbàdúrà lórúkọ Jésù Kristi ibi àyè ńlá tọ́lọ́run ti ṣètò fún wa tí ọjọ́ tí áńgẹ́lì náà bá dé láti mú wa débẹ̀ lórúkọ Jésù a ò ní mísẹ̀ lórúkọ Jésù ó ní ní orúkọ Jésù dìde kí o rìn ibi tí ò lè dé lánàá arọ kì í wọ tẹ́ḿbìlì Ọlọ́run èèwọ̀ ni Ísírẹ́lì wọn kì í gbà kí arọ kó wọ tabanaku kó wọ tẹ́ḿpù ó ti kọ̀yìn sí tẹ́ḿbìlì láti ọjọ́ pípẹ́ wá ṣùgbọ́n ọjọ́ kan ó dìde ó kúrò láàyè arọ status ẹ̀ change ibi tí ìran ò dé rí ó débẹ̀ status ẹ̀ change ibi tí wọ́n ti kà léèwọ̀ fún lánàá ó débẹ̀ ó ṣí wọ́n ṣí ilẹ̀kùn tẹ́ḿbìlì ó wọbẹ̀ ó ní ṣe bíbí tẹ́ḿbìlì ṣe ríre látọjọ́ yìí mo gbàdúrà lórúkọ Jésù Kristi bí ẹ ṣe ń fojú sẹ́nà sóhun rere ibi ibi tẹ̀sẹ̀ yín ò tẹ̀ ní twenty twenty one níbi rere ẹsẹ̀ yín á débẹ̀ lórúkọ Jésù kò retí ẹ̀ ó sì rí àpẹẹrẹ kejì ni Bartimaeus Bartimaeus ìwé Mark orí kẹwàá ẹsẹ̀ àádọ́ta Mark orí kẹwàá ẹsẹ̀ ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó dìde ó sì tọ̀ Jésù wá. ó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó sì dìde ó tọ̀ Jésù wá nítorí ó ń retí nǹkan kan kí ni wọ́n ń retí nínú ọdún yìí ohun téèyàn ò bá retí kì í rì ohun ò retí ọrẹ o ní gẹ́gẹ́ bí ìtàn bíbélì tí mo kà nígbà ayé àwọn Bartimeus ìjọba máa ń rán aṣọ fún àwọn abirùn bá Amẹ́ríkà ṣe máa ń fún wọn ní àwọn label kan wọ́n á ti mọ̀ pé abirùn ni wọ́n á fi kọ́ mọ́tò wọn ẹ̀ ti mọ̀ pé abirùn ni ìjọba máa ń rán aṣọ fún àwọn abirùn afọ́jú ní tiẹ̀ arọ́ ní tiẹ̀ ìdí tí wọ́n ṣe ń rán bẹ́ẹ̀ ni pé kán lè bu ọlá abirùn fún wọn kán má ṣe wọ́n níwọ̀sí kán sì máa ta wọ́n lọ́rẹ ṣùgbọ́n ẹ wo nǹkan tí bíbélì sọ mí báyìí wọ́n ní Bartimaeus bọ́ ẹ̀wù rẹ̀ ó ń retí ohun tí ó kọjá tóníbàárà mo fẹ́ kúrò láàyè oníbàárà mo bọ́ aṣọ oníbàárà dànù ẹ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ wọ́n sì ń sọ pé pọ́ńpá lẹ́nu mọ́ ó ní ẹ̀ ń waste time ara yín mo ti rí ibi tí mo ń lọ kí ni wọ́n ń retí ní ọdún yìí àwọn èèyàn á cause distraction àwọn tó yẹ nǹkan tí o fẹ́ gbà òye wọn á máa sọ pé ó ń dí wọn lọ́wọ́ ohun tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni pé jésù kristi wá sọ nǹkan kan ó ní ẹ lọ pè wá àwọn tó di lọ́wọ́ pé kó má ṣoríire àwọn náà ló rán lọ pé kó lọ pè wá go get him má wọ̀ má dá wọn lóhùn àwọn lójú wọn fẹ́ dènà ojú tiẹ̀ kí ni wọ́n ń retí ní ọdún yìí ẹ̀yàn ọmọ ọlọ́run kí là ń retí lọ́wọ́ ọlọ́run ní àsìkò ìlú ẹ̀ka máa múra lẹ̀ bá a bá ti kọ́ èmi ti kọ́ tèmi lẹ̀ bẹ́ẹ̀ bá kọ́lẹ̀ kò pọ̀ jù kò sí èèwọ̀ mbẹ́ ṣé IRS fẹ́ tax yín ni tẹ́ bá sọ pé fẹ́ ara ní Sugarland ṣé wọ́n fẹ́ gbowó lórí nǹkan tí ẹ ti rà ní kí ló ń bà yín lẹ́rù tí ẹ kọ́ sílẹ̀ kí ni wọ́n ń retí látọ̀dọ̀ Ọlọ́run kí ni à ń retí láti ọ̀dọ̀ Ọlọ́run Sátánì burú a máa gbé ìran statistics ló máa fi finish wọn lamẹ́ríkà jù statistics ó confam pé àwọn two hundred and twenty thousand ti kú torí covid nineteen ṣùgbọ́n kí covid kó so pàǹpà kí corona kó sán bàǹtẹ́ òfo ló máa mú lórí wa lórúkọ Jésù sátánì a máa darí a máa pe àkíyèsí wa sí àwọn statistics láti máa retí ohun tí ò yẹ wa Job chapter three verse twenty-five kí ni wọ́n ń retí látọ̀dọ̀ Ọlọ́run nínú ọdún tuntun yìí Job chapter three verse twenty-five nítorí pé ohun náà tí mo bẹ̀rù gidigidi ló dé bá mi yìí. ó ti tán job nìyẹn ó ti ń retí ikú ó dáa kéèyàn ṣàánú job ṣùgbọ́n ẹ̀gbọ́n nǹkan ó ní mo ti ń ohun tí mo bẹ̀rù gidigidi ló dé bá mi yìí o lójoojúmọ́ ló ń ṣèrúbọ fáwọn ọmọ ẹ̀ pé bóyá ikú lè dé kí ni wọ́n ń retí I am aging ṣé o mọ èjì tọ́lọ́run sọ pé o máa márì tí ìgbà ìyàwó yìí ní túká ni who is telling you you are aging bàbá mo ti forty tí o bá gbéyàwó ní twenty six tí o bá divorce lẹ́ẹ̀mẹ́ta ń kọ́ kó tó forty kí ni wọ́n retí ẹ má jẹ́ kí sátánì gbé àwòrán òdì kankan síwájú wa o nítorí ọ̀nà tó ń gbà ni pé a gbé àwòrán fíà ẹ̀rù ṣùgbọ́n ọlọ́run á gbé ìgbàgbọ́ síwájú wa kí ni ìwọ ń retí ìwé òwe orí kẹtàléní ogún ẹsẹ̀ ìkejìdínlógún proverbs chapter twenty-three verse eighteen nínú ọdún tuntun kí ni wọ́n ń retí immigration department wọ́n níbi kan tí wọ́n máa ń ti àwọn èèyàn tí wọ́n fẹ́ deport sí tó bá yẹ pé àwòrán yẹn ló ń wò ni ìwọ fúnra ẹ ló pè é mi ò ní ìwé ìgbélu ìyẹn ò ní máa lọ detention náà ṣé báwọn kò sẹ́ni kankan tó dé lùi pẹ̀lú ìwé ìgbélu àfẹ́wọn tó bá bí bí ìwé ìgbélu àkọ́kọ́ tí wọ́n kọ́ fún wa ní visa tí a fi wọ̀lú àbí ẹ ó ti tán tó bá jẹ́ bẹ́ẹ̀ ni láti visa dé orí blue passport ni. yes ma. nítorí pé ìkẹyìn ń bẹ ní tòótọ́. ìkẹyìn ń bẹ ní tòótọ́. ìrètí rẹ kì yóò sì ké kúrò. ìrètí rẹ kì yóò sì ké kúrò nítorí kíni nítorí kíni psalm sixty two psalm sixty two verse five nítorí kíni bí ẹ bá ń fi ìrètí yín sínú ọlọ́run bó ti wù kó tóbi tó bí ìfojúsọ́nà ẹ ti lè tóbi tó ọlọ́run á ṣe é ó wà nínú ipá ẹ̀ láti ṣe ó ra lé ní Bellamy lane fún Bellamy lane fún Ìjẹ̀bú báwo ni wọ́n ṣe pínlẹ̀ Amẹ́ríkà tó kàn Ìjẹ̀bú tolúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo ohun tó dẹ̀ ń rẹ̀ la dúró lé lórí àdúró lórí constitution kankan ó sì lálẹ̀ fún wa àti nílẹ̀ à ń halẹ̀ mọ́ máwọn tó pe alónílẹ̀ bàbá mi lónílẹ̀ bàbá lónílẹ̀ ẹ̀ ń kà fún mi mọ́ mi sixty two five. ọkàn mi Ìwọ sáà dúró jẹ́ di Ọlọ́run. Ìwọ dúró jẹ́ di Ọlọ́run. Nítorí láti ọ̀dọ̀ rẹ wá ní ìrètí. Ní ìrètí mi wà kì í ṣe tìjọba. Látọ̀dọ̀ rẹ ní ìrètí mi wà Ọlọ́run. Kì í ṣe ti bọ̀dá mi sẹ́nitọ̀ kì í ṣe ti ọ̀nkú mi honorable. No! Ìrètí mi wà lọ́dọ̀ ìwọ Ọlọ́run tí ìrètí rẹ kì í ṣàkí. Jeremiah kì ló sọ màmá. Jeremiah chapter twenty nine verse eleven irú ìrètí wo ni? látọ̀dọ̀ ọlọ́run irú ìrètí wo ni Jeremiah twenty nine verse eleven. nítorí èmi mọ ìrò tí mo rò sí yín li olúwa wí àní ìrò àlàáfíà kì í ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. ìrètí ẹ̀ka lóyìnbó kó lè yé dáadáa ìgbà ìkẹyìn àti ìrètí obi kẹ fojú sí nìyẹn ẹ bá délé ẹ lọ kọ́ ohun báyìí ni mo ń retí kádẹ máa sọ fún Ọlọ́run ẹ fún mi ní ààyè díẹ̀ sí ni ẹ fún mi bí five minutes mo fẹ́ kí ká sọ̀rọ̀ ikú dílẹ kanlẹ pàtàkì a máa ṣèdúpẹ́ fún ẹni bá dé o yes ma. For I know the thoughts that I think to. Èrò tí mo ní sí yín, èrò tí ó ní mo mú èrò mi sí yín. kì Trump kì Biden Mumuero, see? yes. says the Lord uh -huh. thoughts of peace. Uh -huh. And not of evil. Yes. To give you an, unexpected end. end. Not an unexpected end. Expected end. You design it. Tell me what you want. Tell me what you expect from me. And I will cause it to come to pass. ọ̀nà wo lèèyàn fi ń dúgbà ìnáwó lèèyàn fi lèèyàn fi ń ṣe ètò ìrètí tí yóò mú ìtẹ̀síwájú báyìí àkọ́kọ́ ẹ wá nínú ìwé ọ̀rọ̀ ọlọ́run kí ló sọ nípa àmì ọlọ́run kí ni kí n retí májẹ̀mú ni wọ́n pè ó májẹ̀mú tuntun májẹ̀mú láíláí ó lé mi kì yóò sì dá májẹ̀mú mi nọmba one ìgbésẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ bá tí ì mọ nǹkan tí ẹ ń retí ẹ wọnú bíbélì kẹwọ àwọn ohun tí ẹ lè claim àwọn ọmọ kìnìún wa máa ṣe láì níbi a sì máa pa ara èsì tó retí ládọ̀ọ́lọ́run oníṣùgbọ́n ẹ̀yìn tí ẹ gbẹ́kẹ̀lé ẹ̀rìn iṣẹ́ ni ohun tó dá ohun tó dá ni green card àbí ẹ̀hẹ́ ìrètí ni nǹkan tó da nìyẹn kí ni bíbélì sọ màmá ẹ bá a kà Proverbs chapter twenty four verse thirteen and fourteen number one ẹ ka bíbélì ẹ wá bíbélì kẹlẹ̀ claim Proverbs chapter twenty four verse thirteen and fourteen. ọmọ mi mm. jẹ oyin nítorí tí ó dára àti afárá oyin eh. nítorí tí ó dùn lé ẹnu bẹ́ẹ̀ ni ìmọ̀ ọgbọ́n yóò sì rí ọkàn rẹ bí ìwọ bá rí i hmm. nígbà náà ni èrè yóò wà a kì yóò sì ké ìrètí rẹ kúrò. ó wá rí bíbélì ni bí ìwọ bá rí ẹnìkan kì í báyàn wá ẹ máa bọ̀ ní bible study ibẹ̀ láti jọ ń wá ìwọ wá tí o bá sì rí ìgbà náà ni ìrètí yóò farahàn Jeremiah chapter one verse twelve ó béèrè lọ́wọ́ jeremiah kí wọ́n rí jeremiah kọ́kọ́ rí iná kọ́lọ́run tó múṣẹ́ bí ò bá rí nǹkan kan nǹkan kan ò lè ṣẹlẹ̀ kọ́kọ́ wà rí iná one twelve jeremiah. olúwa sì wí fún mi pé ìwọ ríran rere. ó ríran rere nítorí pé ó wá bíbélì débẹ̀ ni ó ríran rere bí ẹ bá wá bẹ́ẹ̀ bá ń dúró kí pásọ̀ bá yín wá pásọ̀ náà ń wá tiẹ̀ o sọ̀tòtò fún yín tá a bá pàdé ń bá wa tá a kúrò ń bá ni. ẹgbẹ́ mi náà ń gun jets náà kì í ṣe tójú kòkòrò tó bá wà máa gùn ẹ kà mọ́ mi ẹ kà tó dídì rẹ ẹ bá ra máa gùn. àárà lórúkọ jésù. amen. nítorí tí èmi ò kíyèsí ọ̀rọ̀ mi láti mú iṣẹ́. nígbà tí ìwọ bá rí tán èmi ò wá kíyèsí ọ̀rọ̀ yẹn o màá wá mú ṣùgbọ́n bí ọ̀bá rí nǹkan kan mi ò sí nǹkan kan tí mo lè kíyèsí láti mú number one ẹ wá bíbélì ẹ má pa bible study jẹ ní ọdún ẹ̀yin ọmọ ọlọ́run èrè wà ń bẹ èrè wà ń bẹ number two verbalize it máa sọ máa sọ ó forin tuntun sí mi lánàá bí n bọ́dà bá mi kọrin tí o kọ́ ń jọ sí forin tuntun sí mi lẹ́nu. ẹja kọkọ bó ṣe kọ. kí lolúwa ṣe ó forin tuntun sí mi lẹ́nu ẹ wá bá mi yọ̀ mo yege kí lolúwa ṣe ó tuntun sí mi lẹ́nu ẹ wá bá mi yọ̀ yege ó fijó sí mi lẹ́sẹ̀. kéèyàn máa sọ fi kọrin máa kọrin Joseph wà lọ́gbà ẹ̀wọ̀n ṣùgbọ́n orin tó wà lẹ́nu ẹ̀ ní ààfin ọba ó ní lóòótọ́ mo wà lọ́gbà ẹ̀wọ̀n ṣùgbọ́n ọgbà ẹ̀wọ̀n ráàyè lọ́kàn mi ò náà ó ti forí tuntun sí mi lẹ́nu èmi kì í kọrin àwọn ẹlẹ́wọ̀n mo lè wà láàrin wọn ṣùgbọ́n ó forí tuntun sí mi lẹ́nu ẹgbẹ́ nǹkan ní bèrè sọ́nù ìwé númérì orí kẹrìnlá ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n numbers chapter fourteen verse twenty-eight. wí fún wọn pé. wí fún wọn pé. olúwa wí pé. bí mo ti wà ní tòótọ́. yes. bí ẹ̀yin ti ń sọ ní etí mi. bí ẹ̀yin ti ń sọ ní etí mi. bẹ́ẹ̀ ni èmi ò ṣe sí. bí ẹ bá sọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe o. bó bá retí nǹkan máa sọ máa sọ máa sọ máa sọ ìbejì ni mo fẹ́ o sọ fún ọmọ mi kó ibi kó máa múra ìbẹ́ta ó ní rárá ah, yẹn ti gbòjú ah, ìbejì ni mo fẹ́ ìbejì ni mo fẹ́ mo rí ènìyàn kì í ṣe pé bóyá wọ́n fi pètò fún mi I was involved in praying with such that sort of person wọ́n gbé kúrò láláì ní ìwé ìgbélú wọ́n gbé straight lọ sí citizen wọ́n ní èyí tó ti dúró èyí ti pòjù àti pé ọjọ́ orí ẹ̀ straight ni wọ́n sọ ní citizen béèrè nǹkan tí ó ń fẹ́ oníbi ò bá ṣe sọ létí mi wá sọ. So number two number three celebrate it máa yọ̀ nínú ìrètí máa yọ̀ Paul àti Sila ọbẹ̀ sì ni kọrin wọ́n ń yọ̀ wọ́n ń retí ṣùgbọ́n kíyèsí o kíyèsí àárín ẹ̀hún bí ẹ bá wà nínú ẹgbẹ́ tí ọmọ kékeré bá wà nínú family tí ẹ ń yọ̀ tí ẹ ń retí nǹkan kan tọmọ ẹ bá ti sọ̀rọ̀ ẹ farabalẹ̀ gbọ́ tiẹ̀ ìgbà míì Ọlọ́run tẹnu ọmọ kékeré sọ̀rọ̀ àwọn àgbà apọ́sítẹ́lì wọ́n kóra àwọn jọ wọ́n bẹ̀ sí ní gbàdúrà fún ìtúsílẹ̀ pétérù àbí. ohun tí wọ́n ń retí ó dé wọn ò dá mọ̀ rọ́dà kékeré ń sọ pé mo gbóhùn dádì àgbà ẹni tí a ń gbàdúrà fún ó ti tún ọ́ ti tú ó wà lẹ́nu wọn ní gbẹnusọ̀hún ìwìn ni <laughs> hallelujah celebrate it máa yọ̀ nínú ẹ̀ ó ń bọ̀ ó máa tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Start from now. Lakotan conclusion. Start from now. S T A R T. Start now. Oni majokoja oni. Start. S. Stop making excuses. Ye ma fa lẹ̀ fún àwáwí má jẹ́ ó dọ̀la má sùn dọ̀la tí o bá délé lọ kọ́ nǹkan tí ó ń retí sílẹ̀. Bí ẹ bá fẹ́ lè pè mí kí prayer partner yín àjọ gbàdúrà tó máa fi ṣẹ́ ni stop making excuse s ìpele àwọn mẹ́ta ló wà láyé àwọn ìpele àkọ́kọ́ ni àwọn aláwáwí excuses ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ ìkẹtàlá Proverbs chapter twenty two verse thirteen ẹ yọ̀ǹda fún wa first Sunday ni ò o a overtime díẹ̀ o yes. ọ̀lẹ́ wí pé. ọ̀lẹ́ wí pé. kìnìún ń bẹ lóde. kìnìún ń bẹ lóde. a ó pa mí ní ìgboro. bójò bójò bá rọ̀ a ní òjò ń rọ̀ bóoru bá mú àlóoru mú bótútù bá mú a ní wíńtà bá mi lára mú ọ̀lẹ́ jáde jáde excuses group kan ni excuses wọn á rí excuse ṣáá ni bó bá rí gbogbo ẹsẹ á ní wọn discriminate tó bá fa tí bá fa gidi gan tọ́lọ̀ fún ẹni ọgbọ́n tó yàtọ̀ abu ìfọjúlù òyìnbó aláwọ̀ funfun ṣé ń gbọ́ mi ẹ̀yin òyìnbó aláwọ̀ abu ìfọjúlù yín o abu ìfọjúlù hallelujah ọgbọ́n ò tí ì ni wọ́n ń discriminate against ẹ̀ kádà sọ́wọ́lá fọlọ́run sọ àṣì ẹ mọ̀ kan Joseph sọ ó sọ fún Farao ó ní Farao kò burú mo ti sọ èyí tí mo fẹ́ sọ ṣùgbọ́n ẹ jáde ẹ ṣe advertisement ẹ wá ẹni tó lè ṣe nǹkan tí mo sọ yìí ó tú ẹ̀ dùn dẹ́m ẹ lọ ẹ wá ẹ má sọ pé nítorí kí mo sọ. So farao náà wá bojú ẹ̀ ó pe àwọn ẹmẹ̀wẹ̀ gbọ́ nǹkan tó gbẹni sọ fúnra ẹ̀ ló fúnra ẹ̀ lésì ó ní kò sẹ́ni kan tó tún lè ṣe jùwọ́ náà lọ wọ́n gbàgbé pé illegal immigrant ni wọ́n gbàgbé nínú ọgbà ẹ̀wọ̀n náà tí mo jáde kíákíá no discrimination ò tí ì fàdébi tó dé ni wọ́n discriminate against ẹ̀ don't give any excuse group kan ní excusers group kejì ní accusers. ti rí àwọn méjì tó ti ń sọ wọ́n ti mọ ibi tí mo ń lọ bó ṣe yẹ kó yín náà nìyẹn bó ṣe yẹ kó yín nìyẹn yes yes ṣe yẹ kó àwọn ọmọ wòlíì náà máa ṣe bí wòlíì very good. àwọn accusers ara wọn ni Adam ó ní aya tí o fi fún mi ni wọ́n accuse Ọlọ́run ara wọn ni Bartimaeus no sorry ẹni tó wà ní ti odo bẹ́sẹ̀ ẹ ṣe. ẹ ṣe ó ní ó ní èmi ò lẹ́nìyàn òun accuse àwọn èèyàn tó bá ti nígbà tí áńgẹ́lì bá ru omi tọdún yìí tí omi ìsẹ̀ e, e, e, etí odò yẹn ló wà látara ọ̀dàlẹ̀ wà á dẹ̀ gbẹ́sẹ̀ síbẹ̀ permanently áńgẹ́lì tó bá ru omi á bẹ́sẹ̀ mi bẹ̀ ni ẹnì kò ní ṣíwájú mi débẹ̀ common sense ó wá ń complain okay. hallelujah ẹgbẹ́ kẹta ni choosers àwa ti yàn pé a ó ṣoríire ẹgbẹ́ ẹ lèmi wà o ẹ bá mi yọ̀ lórúkọ Jésù Kristi. Uh-huh. Choose. Stop. Stop making excuse. T. Take stock. T. Take stock. Àwọn Ọlọ́run there is there are treasure inside you enough to take care of the pressures outside you. Pressure wà you go treasure wà tó máa take care pressure. Israeli lack pressure thirty nine days kọjá treasure wà nínú no yẹn ó sì dé ó gbé jáde pressure tán hallelujah ọlọ́run mi ọlọ́run mi ọlọ́run mi ò ń gbénu mi mò ń gbénu rẹ ó ń bà mí gbé. iṣẹ́kíṣẹ́ tó wù kó máa ṣe tí ò bá tí ì ṣe débi wípé káwọn ẹlẹgbẹ́ máa jowú ẹ̀ ò ti yé bẹ́ẹ̀. a ní báwo ló ṣe ń ṣe é ẹ bá fẹ́ wà ẹ̀yin náà ẹ ṣe bóun jẹun ṣe ń ṣe. number two. There's treasure. Take stock of the treasure inside you. Olúkúlùkù only ní wà nínú Number three, A, act, act on it, take action. Until David acted, until David moved, the heavens did not move. Already, only on ní about to lie, out to learn. tí dáfídì ò bá gbégbèsè kó fèsì gòláyàtì ọ̀run ò ní tẹ̀síwájú ọ̀run àtìlẹ́yìn ọ̀run ló ní àbí àtìlẹ́yìn ọ̀run wà lẹ́yìn ẹ bí o bá sún síwájú ọ̀run á lọ bí o bá dúró ọ̀run á dúró act on it gbégbèsè ìgbàgbọ́ hallelujah kí ló tún kàn ẹ ṣe r run the rate set ahead of you thank you ma olúkúlùkù wa lọ́lọ́run ti ṣètò sá eré ìje tí wọ́n gbé síwájú rẹ̀ fitifárẹ̀mí gbẹ̀ngà sílẹ̀ kó máa sá tiẹ̀ lọ́tọ̀ má cross carpet fílẹ̀ kó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ìwé Timothy kejì orí kejì ẹsẹ̀ karùn-ún mo kàn kankan lóyìnbó ń bẹ màá sáré kà màá parí àwa sọ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ sí agbọ́ bàbá wo lọ́wọ́ àgbàdua àwa lọ sínú thanksgiving ẹ má bínú ẹ jọ overtime díẹ̀ ni yes. bí ẹnikẹ́ni bá sì ń jà hmm. a kì í délé adé mm-hmm. bí kò ṣe pé ó bá ó bá a jà lé àìṣe èrú bí kò ṣe pé ó bá jà lé àìṣe èrú. èyí eh, ni pé jẹ́ mọ̀ pé olympic game wọ́n ní mẹ́dà tí wọ́n fáwọn èèyàn àbí ẹ̀ ṣe. eré náà ni wọ́n ń olympic àti ètè ẹsẹ̀ lẹ́yìn ìkúlé wa àti line àti line oníkàkọ́ sáré àgbà tiẹ̀ à ń gba mẹ́dà ṣùgbọ́n màrìwò ni wọ́n fi ṣe mẹ́dà tiwa bẹ́ẹ̀ bá sáré jẹ́ bá pè lólympic màrìwò lẹ́gbà ẹ̀yin jẹ ẹ kà lóyìnbó màmá kó lè yé wa dáadáa there is a race set before you run this race legally. And if a man also strive for mastery, uh-huh. yet is he not crowned, except he strive lawfully. Lawfully. Look for a stream that will carry your dream. Anything, any job you are doing that is taking your skill is a job. You work in your job until the, your gift appears to take you to your work. Whatever you do with your skill is a job. Whatever you do with your, with, with your gift is your work. We are born to do a particular work, but we are trained to do to work as jobs. Job wa skill ni, work wa gift ni, látọ̀run wa tí ẹ bá jí láàárọ̀ monday tí àti lọ bí iṣẹ́ bá ń ro yín lójú jọ́ọ̀bù lẹ́ ń lọ ṣe o. nígbà tí àwọn àwọn iléèwé mi ò mọ mathematics dáadáa mi ò mọ dáadáa tí n bá ti wo timetable tí wàá pé mass ni monday ìjọ ẹ̀ ní orí máa fọ́ mi kí ló dé orí fọ́ mi period yẹn á kọjá kí n tó lọ iléèwé <laughs> hallelujah. mi ò ṣe gbàtà kékeré o se kekere o rara o mo kàn smart ni mathematics a ṣe kọjá a ṣe ni tí ẹ bá jí ọjọ́ monday tí bá lójú you are doing your job your work is what you are born to do your job is your skill your work is your gift when you find your gift it will free you from your job tí a bá tì cage. ẹ bá tì mọ́ kéèjì a bá fi ẹyẹ sínú àgò a ké àbí kò ní ké ṣùgbọ́n a fún ní skill à ń ké pé kó entertain àwọn èèyàn ni ọjọ́ tí ẹ bá tu sílẹ̀ ló bẹ̀rẹ̀ sí ṣe ohun tọ́lọ́run dá láti láti láti ṣe ló bẹ̀rẹ̀ sí ní fly fly jọ tó bá bọ́ lọ́wọ́ skill ló bọ́ sọ́wọ́ job ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní express ara ẹnu gift ẹ̀ ní ọdún tuntun kí ni wọ́n ń retí látọ̀dọ̀ Ọlọ́run then tí trust the Lord trust the Lord kí ni wọ́n ń retí lásọ̀dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká dìde ká bá ọlọ́run sọ nínú àdúrà mo ń bọ̀ lórí ìsọtẹ́lẹ̀ o ẹ jẹ́ ká dìde ká sọ fún ọlọ́run fún mi ní ìtara àti ìrètí ohun rere nínú ọdún tuntun yìí ọlọ́run ṣe dán láti ṣe ṣùgbọ́n òun láti ní ìtara àti ìrètí kí lè ní ìfojúsọ́nà fún ohun rere káyé má dẹ́rù bà mí má retí pé o máa gún o máa dùbúlẹ̀ àìsàn fún coronavirus forget about the number of people tó ní coronavirus máa gbàdúrà fún wọn káwọn sàn ṣùgbọ́n ìwọ tiẹ̀ ò ní kò ò ní kò gbàdúrà fún mi ní ìtara ọlọ́run kí n lè ní ìfojúsọ̀rọ̀ fún rere àdúrà. ní orúkọ jésù kristi olúwa wa orin ilẹ̀ máa wá kọ̀ tí a máa fi kásẹ̀ àtìgbọ́jọ́ àtìgbọ́jọ́ náà ni wọ́n ní àgbòjọ́ àgbòjọ́ kí gbòjọ́ kan tì. mo ní ìgbàgbọ́ nínú ọlọ́run pé yóò ṣe é ó ní ipá àti agbára láti ṣe é mo gbẹ́kẹ̀ mi lé ìrètí mi ó rọ̀ mọ́ jésù kristi yóò ṣe o bí a ṣe ń kọrin yìí ni ká máa fi gbàgbọ́ ká máa fojú píkṣọ̀ ohun tí a ń fẹ́ kọ́ lọ́run ṣe nínú ọdún tuntun yìí. bàbá wa àti ọlọ́run wa adúpẹ́ àyìn ọ́ fún oore ọ̀fẹ́ tí fi fún wa láti wà níwájú yín ọjọ́ Sunday àkọ́kọ́ adúpẹ́ fún ohun gbogbo tí ẹ ti ṣe dáradára nínú ayé wa bàbá mi àti mi. oore ọ̀fẹ́ tá a fi máa tẹ̀lé ọ nígbà gbogbo olúwa gbé wọ̀ wá. bí a ṣe ń rìnrìn àjò yìí olúwa àwọn ẹ̀mí tó máa ń wọ́n á sọ́kàn wá pé eléyìí ò lè ṣeé ṣe olúwa parí inú ọkàn ẹnìkankan wa. orin wa kan ní gbórí mi sókè gbé mi dìde fà mí lọ́wọ́ sókè kí n ga jù ayé lọ ògo ayé mi jẹ́ kó yọ jáde fàmí lọ́wọ́ sókè máa máa jẹ́ kó pé. ẹ tún sọ fọlọ́wà gbé mi lọ síbi gíga gbé mi lọ síbi gíga gbé mi lọ síbi gíga ibi tẹ́yẹ ti fò olúwa nínú ọdún yìí gbé wa lọ síbi gíga ibi tán gbé ní kò ṣeé ṣe olúwa má jẹ́ ká gbọ̀nà bẹ̀. ibi tí a gbé retí rẹ fún ìrànlọ́wọ́ olúwa gbé ìrànlọ́wọ́ dìde fún wa lórúkọ jésù kò ṣeé ṣe kò ní jẹ́ ìpín ẹni kankan nínú wa ohun gbogbo ó máa di ṣíṣe fún wa hmm. bẹ́ẹ̀ ni yóò rí ọlọ́run wa aláṣepé nìyẹn o ẹ ṣe ohun gbogbo láṣepé nínú ayé ẹnì wa àwa ó máa yọ̀ a ó sì máa yọ̀ ẹ ṣé ọlọ́run ẹ ṣé o jésù àwọn bàbá wa tí ẹ lò ẹ túbọ̀ tún máa tún agbára wọn ṣe ní orúkọ ńlá jésù kristi olúwa wa. ẹ̀kẹ́ hallelujah psalm eighty four wípé àgọ́ rẹ̀ wọ́n ní ti ní ẹwà tó olúwa àwọn ọmọ ogun ó ní mo fẹ́ kí n kúkú máa ṣe adènà nílé ọlọ́run so mo sọ gbogbo yẹn láti tọrọ gáfárà wípé apẹ́lẹ́ ni ṣùgbọ́n ó ti dùn tó bí a ṣe wà níwájú ọlọ́run ní tèmi dàgbé káwọn àkúrò wọn ẹkẹ hallelujah gẹ́gẹ́ bí a ṣe sọ a ní ọpẹ́ pàtàkì ọlọ́jọ́ ìbí tòní ẹkẹ hallelujah èmi mọ nǹkan tá a ṣe o ṣùgbọ́n mo mọ̀ pé lótìtọ́ lótìtọ́ lórí òkè dágundúró olúwa dára sí wa ní gbogbo ọ̀nà ni olúwa dára sí wa lọ́lọ́kan òjọ̀kan so ẹ jọ̀ọ́ ẹ̀rí mi ni eléyìí náà ẹni tó fẹ́ sọpẹ́ yẹn is my testimony lórí òkè dàgùndúró ẹ jọ̀ọ́ bá mi rally round my darling brother brother David Idowu tó ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí hallelujah ẹ̀yin akọrin á fún olórin àtẹ̀yìnlẹ́ tí máa jó wa o ẹ jẹ́ bá mi gbogbo wa lórí òkè dágun dúró olúwa dára sí wa. Hallelujah ẹ jẹ́ kí a dìde láti bá wọn jó hallelujah. ọkàn mi yọ nínú Olúwa torí ó jẹ́ iye fún mi òun rẹ̀ dùn púpọ̀ láti gbọ́ adùn ni láti rojú rẹ̀ èmi yọ nínú rẹ̀ èmi yọ nínú rẹ̀. ayọ̀ nínú olúwa ọba tó tó farasin ọba tó tó gbẹ́kẹ̀lé ọba tó dání sí ó tún ṣẹ́gun fúnni ó tún pani mọ́ wa yọ̀ nínú olúwa nítorí ó jẹ́ iye fún wa. see. gbàdúrà fún wọn bí màmá akíntàn ṣe sọ gbogbo alájọ ń ṣàjọyọ̀ gẹ́gẹ́ bí nígbà tí bàbá wà láyé bàbá Ìdòwú wà láyé mo promise wọn níjọ yẹn wọ́n dọ̀bálẹ̀ fún mi wọ́n kí mi bá wọn ṣe báyìí wọ́n ní bàbá ìdìde wọ́n ní àwọn làwọn bá mi dọ̀bálẹ̀ fún ààyè ibi tí mo wà ní ọ́fíìsì ni mo dọ̀bálẹ̀ fún ìgbà yà wà ní faith wọ́n wá ní bàbá ni mo jẹ́ fẹ́ bí àwọn. so nígbà tó yá wọn á sọ fún mi pé tí àwọn bá dàgbà tó bá débi tí a so fun pe ń to ba debi kí n má kúrò láàrin ẹbí ìdòwò mo ti di ẹbí ìdòwò mo dẹ̀ gbà so ọmọ mi ló ń ṣe birthday nìyẹn àbí ojú coincide sádìgbò tẹ́mi náà ṣe forty years anniversary hallelujah any word of testimony. praise the lord. mo dúpẹ́ lọ́wọ́ olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé torí tí n bá ní kí n máa kà á ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ but nítorí àkókò wa màá kí ẹ ní kúkúrú mo dúpẹ́ lọ́wọ́ olúwa pé olúwa mú mi la ọdún ìjà ọdún tó kọjá ó tún jẹ́ kí n rí ọdún yìí láyọ̀ àtàlàáfíà eléyìí jẹ́ kókó nínú ìgbé ayé mi torí ní third of January òun ni birthday mi every time tí n bá máa wo tí mo gbà tí n bá wo wájú tí n bá wẹ̀yìn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ṣeun fún mi àánú ẹ̀ dúró títí láéláé torí tí n bá ní kí n máa kà ní ìpele ní ìpele olúwa ṣe ohun ìyanu fún mi àrá sán ìjìjà òjò rọ̀ gbogbo ẹ̀ ṣe ṣùgbọ́n olúwa mú mi dúró pàápàá jùlọ níbi iṣẹ́ oríṣiríṣi ni mo ti rí ní láísẹ̀nsì mi gan ọlọ́run ó gbé ṣíṣe ẹ̀ dìde ní ọ̀nà àrà ní ọ̀nà ìyanu mo tún wá dúpẹ́ pé ọlọ́run fi ọkàn mi balẹ̀ ó fún mi ní aya rere olúwa ṣeun àánú ẹ dúró títí láéláé lórí mi nítorí pé tí n bá ní kí n máa kà ọ̀pọ̀ ló máa ń rí mi báyìí máa kàn gbé ọmọ wá sí mi báyìí wọ́n á máa wò mí pé báyìí ṣùgbọ́n mo dúpẹ́ pé olúwa ó mú ìlérí ẹ̀ṣẹ̀ sí mi lẹ́yìn olúwa ṣeun àánú ẹ dúró títí láéláé. ẹni olúwa mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ọ̀nì ọpẹ́ mi pọ̀ mi ò lè sọ tán mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú ìjọ dágundúró yìí ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ sọ pé àtúndé o ohun tí wọ́n á sọ ni pé nígbà tí mo dé inú ìjọ yìí tí mo lè lọ sínú tí mo lọ sí Jerusalem ọlọ́run bá mi pàdé ọlọ́run adé ẹ̀ bá gbogbo yín náà pàdé gbogbo ẹ̀yin tí ẹ̀ múra láti lọ tí kòrónà jẹ́ kẹ́ ẹ lè lọ lórúkọ jésù olúwa palẹ̀ kòrónà mọ́ ẹ̀yin ni ó lè lọ ṣùgbọ́n nǹkan tẹ̀mí fẹ́ sọ fún ni pé nígbà tí oníkálukú bá ń lọ kó palẹ̀ ọkàn rẹ̀ mọ́ kó sì mọ ohun tó lọ ń ṣe lọ́hùn kó má gbẹ́jọ́ lọ kó má gbáròyé lọ kó ti bọ́ lọ́hùn pinnu yí pé ìwọ ọlọ́run ìṣòro tí mò ń gbé lọ yìí má jẹ́ ń gbé padà mọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo lọ sọ́hùn ìṣòro tí mo gbé lọ ọlọ́run bá pàdé oorun kúrò mo wá sọ fún ọlọ́run pé gbogbo nǹkan tí mo tọrọ lọ́wọ́ rẹ tó bá lè ṣe fún mi tó mẹ́nu ẹ̀gẹ̀ kúrò orúkọ tí yà sọmọ tí ayé fẹ́ sọ mí tó bá mú kúrò màá dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo lọ nàìjíríà láyọ̀ mo ṣe dé nàìjíríà gbogbo èèyàn ń yọ̀ mọ́ mi gbogbo àwọn ọ̀tá mi wọ́n dọ̀rẹ́ mi wọ́n bẹ̀rẹ̀ sí wá mi wá wọ́n bẹ̀rẹ̀ sí kí mi gbogbo àwọn tí mi ò dágbére fún bí wọ́n tún sọ pé màmá lọlé ẹ́ màmá lọlé kò dágbére wọ́n tún ránṣẹ́ sí mi wọ́n ń pè mí nígbà gbogbo olúwa lágbára yóò wà pẹ̀lú yín ìjọ ọlọ́run ò ní dàrú ìjọ ọlọ́run ò ní bàjẹ́ ẹni tí ó dàgbò yìí rí lè wá lórúkọ jésù máa tẹ̀síwájú ìfẹ́ tẹ̀yìn ọmọ ọlọ́run ìfẹ́ni àwọn àpọ̀ sí ni lórúkọ Jésù yóò dára fún yín mo tún wá délẹ̀ yìí mo tún bá ayọ̀ nílé ẹ bá mi yí Olúwa lógo ògo Ọlọ́run yóò fara hàn náà yé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa Olúwa dúró tì. èmi ló fi jọ hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọjọ́ òní sì lọ́wọ́ màmá akíntọ́ndé màmá tàlàbí Victoria tàlàbí màmá akíntọ́ eh, nítorí olúwa lò wọ́n gidi gan olúwa lò wọ́n gidi gan fún ẹbí wa ẹbí ìdòwú fún àlàáfíà tó padà olúwa ṣé o mo dẹ̀ lo lo màmá wa gbogbo àwọn àgbàlagbà màmá Grace Akínbọ́lá gbọ́n ló dìde nígbà yẹn tí a fi ó dé kòríta kan fẹ́ ẹ̀sùn mi gan tí mo jẹ́ pásítọ̀ ṣùgbọ́n ọlọ́run wa ẹ wá wò ní àlòtún kan tí wà tó ló wá ṣe ṣùgbọ́n ẹnu ẹni nǹkan ló máa fẹ́nu ara ẹ̀ sọ tó bá tàsìkò nínú àwọn ọmọ màmá náà ni mm, oore ńlá lolúwa ṣe ẹ ṣe ẹ jẹ́ kí a gbàdúrà adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run alágbára bí màmá ṣe sọ orúkọ táyé ò sọ wọn ẹtí ẹ̀yin olúwo sọ wọn ayé fẹ́ sọ wọn ṣùgbọ́n ẹ dànù ẹ mú ẹ̀gàn kúrò nínú ẹbí wa ẹbí ìdòwú ọlọ́run gba ìyẹn tọpẹ́ wa oore tí ẹ ṣe lórúkọ jésù kristi àgbàdua ìdìbàjẹ́ májò wọ̀ á ti pẹ́ fọmọ rẹ tí ẹ tún fi ọdún kún ọdún fún un àdúpẹ́ pé ó ń ṣe báde òní kì í ṣe lọ́gbà ẹ̀wọ̀n ó ń ṣe kì í ṣe tà níṣẹ́ lọ́wọ́ ọlọ́run gbọpẹ́ àti ìyìn wa ó tún di aláya ta ló mọ̀ wọ́n ní olúwa ló mọ̀ kọ ìyàwó ojú ọ̀nà wọ́n ṣe ń rìn kọjá ara wọn wọ́n mọ̀ pé wọ́n ń bọ̀ wá fẹ́ra wọn ṣùgbọ́n nínú àánú yín ẹ mú wọn ṣe pẹ̀kín rẹ̀ kí jésù gba àyàn wa gbàdúrà fún ẹ̀mí gígùn David ẹ̀mí àgùn báwa ṣe ó ṣe ìfẹnukonu ìdúpẹ́ rẹ fẹnukonu pẹ̀lú anniversary wedding wa lórúkọ Jésù ọ̀tá ò ní tú yín ká gbogbo ohun retí ẹ ń retí nù gbéyàwó Olúwa fi fún yín màmá ẹ túbọ̀ jẹun mọ́ ẹ̀mí ẹ̀yin náà gùn ẹ̀ ní fàìsàn ló gbà ẹ̀ ní di àrùkiri fáwọn ọmọ ẹsẹ̀ ìgbàgbọ́ gbogbo alápapọ̀ kò ní dọ̀yà gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re lórúkọ jésù kristi ìfẹ́ ńlá tí a fi hun ẹbí lórúkọ jésù olúwa sọ yín lẹ́san yín lórúkọ jésù ilé yín ò ní túká ọ̀nà yín ò ní dàrú ní orúkọ jésù kristi olúwa wa àmín lórúkọ jésù àmín ẹ ṣé congratulations sir congratulations ma ẹ ní kúkúrú màá sọ díẹ̀ màá sọ ọ̀rọ̀ ẹ sọtẹ́lẹ̀ tí olúwa fi fún wa olóńgùn wà sáàrin wọn gẹ́gẹ́ bí bí balógun gẹ́gẹ́ bí ọmọ eh, bàbá láàrin àwọn ọmọ ó lóun mú ala ọdún twenty twenty kọjá ló ti mú awọnú tuntun ọdún twenty twenty twenty one ó ní gbogbo ogun tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé nínú ayé wa ó lóun la ayé wa kọjá bí ọlọ́run òun ṣe àtúnṣe ó ní owó olúwa lóun ó lànà fún wa nínú ọdún twenty twenty one yìí ṣùgbọ́n ó fún wa ní ojúṣe láti ṣe ó ní ìjáde àti ìwọlé wa kò ní léwu ṣùgbọ́n ká tẹjú mọ́ òun ká sì súnmọ́ òun sí ó ní òun ti fi nọwọ́ òun sínú ayé wa tí ń ṣe ọwọ́ ààbò ọwọ́ ìṣẹ́gun àti ọwọ́ àlàáfíà lóun fi dá wa lójú pé gbogbo ìgbà tí a bá ké pe òun olúwa yóò dáhùn àdúrà wa ṣé àwọn kò ní tí ẹ bá képe ni tí ẹ bá képe so iṣẹ́ tiwa ni pé káwa képe nígbà gbogbo sọ nǹkan kan tí ó mú ayọ̀ bá gbogbo wa ó ní bí a ṣe ń yìn òun lórí òkè ó ló jọ òun lójú púpọ̀ èyí ni pé gbogbo ọba ọpẹ́ wa ó ń ṣètẹ́wọ́gbà ẹ wò dáadáa o ó fún àwọn ẹgbẹ́ akọrin ní pass mark in the sense wípé ọlọ́run kò fẹ́ràn èrí rárá ó fi hàn pé gbogbo àwọn tó ń kọrin lónìí ni mo lè sọ o torí kó sọ bẹ́ẹ̀ lónìí ni o kò sẹ́ni kankan nínú wọn tó tọ́ gbẹ̀ṣẹ̀ ẹ̀ mo ń fi àkókò yìí kìlọ̀ fún wa ẹ jọ ọdún yìí bẹ́yìn ò bá tí ìdàgbà tó ẹni tó ń dún lórí òkè láti sọ̀rọ̀ ọlọ́run kó tí kò yàgò fún wa díẹ̀ náà nítorí àṣírí á òkè ìyàsọ̀tọ̀ lókè mo máa ń wá síbi wá gbàdúrà lọ́gànjọ́ òru lọ́pọ̀lọpọ̀ ìgbà kẹ́nìkankan má fi tiẹ̀ bá ti iṣẹ́ mi yẹ o ó ń kìlọ̀ ní gbangba ẹni tó bá máa dúró lórí òkè láti iṣẹ́ ìránṣẹ́ kó kè sára gidi gan wá ti fún àwọn ẹgbẹ́ akọrin ní pass mark pass mark ohun yín dókè ó dọ́dọ̀ òun ó mórí òun ó mú ní òun dùn àwa gbé tó kù àwa tí a ń gbàsù àwa tí a ń kàrọ̀ ọlọ́run tí a ń dúró lórí òkè kákìí sára ó yẹ kó lè sọ pass mark báyìí náà nípa tiwa hallelujah olúwa lóun ti pàṣẹ fún ọ̀run láti rọ̀jò ìbùkún sínú ayé wa ó pe ọdún 2021 ní ọdún ìtúsílẹ̀ àti ọdún ìbùkún ẹ tẹjú mọ́ mi ayọ̀ ni tiyín hallelujah jẹ́ ká gbàdúrà ká ṣòro ọ̀fẹ́ ẹ ní ọdún yìí akọ́mọ̀nà tí ọdún yìí wọ́n máa gbé síta nísìn àárí wọ́n á project ọdún ayọ̀ lolúwa pé ọdún yìí ṣe é rántí pé ńgbà tí a máa gbàdúrà wọnú ọdún tuntun olúwa sọ pé èmi ó ṣe ohun tuntun kan nínú ayé yín ṣùgbọ́n eléyìí olúwa sọ pé olúwa yóò ṣe ìyanu láàrin wa the lord will do wonders among us ẹ jẹ́ ká gbàdúrà a dúpẹ́ lọ́wọ́ yín bàbá tí ń bẹ ní ọ̀run ayìn lógo kristi ọ̀rẹ́ àrígbá yẹn àtọ́pẹ́ wa a dúpẹ́ fún ìsìn àkọ́kọ́ tọjọ́ ìsinmi. E tí ẹ mú wa ṣe àtúgbòhùn yín látòrí ìtẹ́ wa jésù gbọ́ pé àtìyìn wa ìbùkún tí a mú lọ lè jẹ́ kó bá a délé lórúkọ jésù jẹ́ kó bá a délé ojúṣe tí ẹ yàn fún wa láti ṣe oore ọ̀fẹ́ àti ṣe olúwa fi fún wa a fẹ́ délé báyìí ká fọkàn balẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní kọ àwọn àfojúsọ́nà wa látọ̀dọ̀ rẹ fún ọdún tuntun ìmísí àti kọ́ olúwa fún wa ìtara àti ìrètí látọ̀dọ̀ rẹ olúwa fún wa ẹnikẹ́ni tí ò bá ní ìrètí látọ̀dọ̀ ọlọ́run ṣe là ń dín agbára ọlọ́run kù lórúkọ jésù ìmísí tá a fi kọ ohun tí a ń fẹ́ olúwa fi fún wa bí a ṣe ṣe ń kọ́ olúwa ṣe fún wa ògo ni forúkọ yín olúwa gbogbo àwọn ìránṣẹ́ rẹ tí ẹ lò lórí òkè lórúkọ jésù kìí ṣe olúwa tún agbára wọn ṣe ẹ ṣe tí ẹ gbọ́ àdúrà jẹ́ kí irú ọ̀fẹ́ jésù kìí ṣe olúwa ìfẹ́ mọ́tí ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ kó bá gbé láti sìn àti títí láéláé àmín àmì lórúkọ jésù àmì ẹ̀ẹ̀méje ni a máa kí àkọmọ̀nù kí ló tí ẹ ṣe ń yọ tí ẹ mú kúrò. ọ̀yà ẹ wo kẹ̀kẹ́ ẹ̀ẹ̀méje la máa kà olúwa yóò ṣe ìyanu láàrin wa olúwa yóò ṣe ìyanu láàrin wa olúwa yóò ṣe ìyanu láàrin wa olúwa yóò ṣe ìyanu láàrin wa olúwa yóò ṣe ìyanu láàrin wa olúwa yóò ṣe ìyanu láàrin wa olúwa yóò ṣe ìyanu láàrin wa àmín hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo go f'Olódùmarè. cabe é seu, é seu